والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ṣe àlùwàlá tán kò sí nǹkan kan nínú nǹkan téèyàn nítorí ipò ọba jẹ́ àyàfi ẹran ràkúnmí nìkan ẹran ràkúnmí tí wọn bá fi lè jẹ tí wọn sì jẹ pé wọn lálọ àlà ṣáájú pé wọn tó jẹ jíjẹ tí wọn jẹ ẹran ràkúnmí o ó ti bàlùwà lájẹ àpèjúwe rẹ̀ nínú bíbá àlùwà lájẹ òun náà nìkẹ́ni tó sàlùwà lákòóso tí wọn bá ti so àmàpálùwà lábàjẹ́. irú bẹ́ẹ̀ gẹ́lẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sálùwàlà ẹni tó sálùwàlà jẹran ara fún mi wọ́n bí Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ti ṣe Sahih Muslim àtàwọn àtúrà mi wọ́n ní táwọn bá jẹran àkúta táwọn tún àlùwàlà ṣe anábì ní rárá àti tó bá wọ̀ ǹjẹ́ a bá jẹran ara fún mi kíkà tún àlùwàlà ẹtún àlùwàlá sí èyí tó túmọ̀ sí wípé ẹni tó jẹ ẹran ràkúnmí tó bá lálùwàlá tẹ́lẹ̀ ọmọ kejì jẹ tó ń jẹ ẹran ràkúnmí ó ti ba àlùwàlá òun jẹ́ eléyìí ó jẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí gbogbo nǹkan míì kéèyàn jẹ ẹran màlúù kéèyàn jẹ àmàlà kéèyàn mu tíì láwọn oúnjẹ tó ṣe pé iná ni wọ́n gbé ka kó tó di kó jiná kó tó di jíjẹ kó tó di mímu níbẹ̀rẹ̀ islam anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn ìgbàwọ ọ̀rọ̀ ti gbé wa títà náà ló bá jẹ nǹkan tí wọ́n fi náà ṣe iná tí wọ́n fi ń tí wọ́n fi náà ṣe yìí máa tún àlùwàlá ṣe ṣùgbọ́n nígbà ìgbẹ̀yìn yẹ́bùsùn wa nù hadith jábẹ̀ ibn samura radiyallahu anhu. ونكان آخر الأمرين من رسول الله صلى الله عليه وسلم ترك الوضوء مما مسته النار إليه كان النبي سكين يعني أتوالوا على شيء أباني قالوا على شيء látàrí pa jẹun tí wọn fi náà ṣe òun náà nítorí ìfọba jẹ nǹkan tí wọ́n fi náà eléyìí lànà ti ṣe káyà ètò wa sẹ́kù fún náà lè ran ara fún mi ẹni tó bá jẹ́ ran ara fún mi ló tún àlọ́ àlàyé ìwọ sí mà bóyá irú rẹ ti ṣẹlẹ̀ sí ọ rí ṣùgbọ́n láti sùn èèyàn lákèésì ẹran ara fún mi kò wọ́pọ̀ láwùjọ wa ṣùgbọ́n àwọn èèyàn ń jẹ nígbà tí wọ́n àmọ́ làwọn ń jẹ ẹran kò ń dín eléyìí tó ṣe fún wọn máa ń kó wa ilẹ̀ yorùbá táwọn èèyàn máa ń rà eléyìí tó wọ́pọ̀ jù oníkanra rà fún mi ni wọ́n ti ṣe pàápàá jùlọ lágbọn Borno state tó rán rà fún mi pọ̀ bẹ́ẹ̀ wọ́n máa pa àwọn rà fún mi yẹn ọ́fíìsì kùndí lọ́nà tó ti pé yọ pẹ́pẹ́pẹ́ tó jẹ́ pé táwọn èèyàn bá tètè jẹ́ òní bàjẹ́ tó wọ́n máa ń sábà kó wa lágbọn ilẹ̀ yorùbá ń bí ẹ máa wádìí kọ́mẹ́jọ pé ń lọ ti jẹ́rí lẹ́yìn ìgbà tó ti lálù àlá tó wá dìde tó ń lọ sí sọ́lẹ́ lérò wípé èkúkú sí ẹran ràkúnmí lọ́n jẹ àbí lérò wípé ẹran wo ni wọ́n ní kẹ́ jẹ kẹ́ ti torí rẹ̀ fún àlù àlá ṣe ètò túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà báwọn onímọ̀ kọ́ bá wa wí àwọn tó ṣe ti bá wa wí àkúnmí ọ̀pọ̀ láwùjọ tiwa lágbọ̀n Yorùbá ń bí ọ̀pọ̀ níbi tó wà lágbọn òkè ọya tí a bá fi ń dé àwọn Zaria tí a ń lọ sí Sokoto Kano a rí i pé àwọn ràkúnmí wà Borno Yobe àwọn ràkúnmí wà kò sì fún wọn pọ̀ jọjọ ń bẹ àwọn ní tí ń sìn wọn tí wọn fi ń sọlà wọn pọ̀ ń bẹ kò sì sáláì máa wọ gbogbo àwọn agbọn ìyókù náà lórílẹ̀èdè wa ẹni tó bá jẹran ràkúnmí tó lálù alákótó jẹ́ ọmọ pálọ àlọ́ǹbàjẹ́ olùwàlẹ́dà kò fún alálẹ̀ fún àgbọ́yé nínú ẹ̀sìn wa fọ́nrán wa lọ́wọ́ láti máa fa àwọn akẹ́tà ń gbọ́yé sí wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu